لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وروى أبو عبيد أنه صلى الله عليه وآله وسلم أمر بقتل القاتل وصبر الصابر قال أبو عبيد أي بحبسه للموت حتى يموت وذكر عبد الرزاق في مصنفه عن علي يحبس الممسك يحبس الممسك في السجن حتى يموت أي ti ṣàlàyé fún wa nípa kí ni wọn á mú ìgbà wá kan wá tó wá lọ́tọ̀dọ̀ Abu Ubayd ìgbàlódé Muhammad sallallahu alayhi wa sallam amara biqatl al-qatil was-sabr as-sabir wọn àbí ìpalẹ ṣe pé kí wọn ṣe kú ẹni tó ní àti kú pa ẹni tó bá ṣe kú ọmọlàkejì rẹ̀ ní àmàmà ṣe kó pààyàn ní sọ̀tẹ̀ ẹni tá a ṣe pààyàn wọ́n pa ẹni tó ṣe kó pa sán lábẹ́ òfin ọlọ́run torí ẹ ẹ̀mí kan ò ju ẹ̀mí kan ìwọ ò fẹ́ kú kí wọ́n lọ ṣe kú pẹ̀lú mi ẹnikẹ́ni tó bá ti lè ṣe kú pààyàn kò sẹ́nìkan bí orí ara rẹ̀ ṣùgbọ́n nígbà míì ẹnìkan lè ṣekú pa ẹni tí ó kú ṣùgbọ́n àti ṣekú pààyàn kò rọrùn fún àfi ìgbà tó rẹ́nìkan bá dì í mú ẹ gbọ́dọ̀ jọ sáà o ò gbọ́dọ̀ lọ́mọ yín lọ́wọ́ o ẹnìkan lọ́bọ̀ ọmọ ẹni tó ṣe kú pa lọ́bọ̀ ọmọ lẹ̀ tí wọ́n fi rí pa ẹnìkan lọ́bọ̀ sọ pọ́npọ́ sí láàrin ẹsẹ̀ tóbi ṣubú tí ò lè lọ́mọ́ tí wọ́n fi bá tó fi rí pa á rí i pé ẹni tó sáyẹn lọ́gbẹ́ ẹni tó yíyan bá a. tọ́yẹ́ pé ńgbà tó sáyẹn lọ́gbẹ́yìn yá ń bá yìí ọba ibi tí kú tí pààyàn ẹ̀jẹ̀ dàgàdà onítọ̀nkú a sọ pé ẹni tó yìn ń bá tọ́sọ láàké tó gún lọ́bẹ òun ló pa ṣùgbọ́n ẹni tó wá múlẹ̀ ńkọ́ nítorí pé tí ìwọ ọba múlẹ̀ tí ìwọ ọba sọgi sí láàrin ẹsẹ̀ kó fi ṣubú ẹni tó pààyàn ìbá ti bá nítorí pé kìí ṣe gbogbo gbà tó bá gbé ìmọ̀ lọ́pẹ̀ mẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ ṣe kú pààyàn náà ló lè rí pa nítorí pé tó ń ti máa tó gbé lọ́wọ́ yìí ó lè mọ ẹ̀yàn gélégè ó lè mọ eré sá ó sì níbi tí ọta àbọ̀n rẹ lè rìn dé tó bá ti sáré tayọ ibi tọ́ta àbọ̀n rẹ lè dé ìwọ̀n pé sáwàá wí kan ó lè rí pa torí ẹni tó dájú ni pé ẹni tó bá wọn mú ìyànlẹ̀ tí wọ́n fi pa ó kópa ribiribi níbi ikú tí wọ́n ṣe pa ẹni tó kú yìí torí Ànábì sallallahu alaihi wasallam wọn adájọ́ pé ẹni tó pààyàn gángan ó ní kí wọ́n pa ọ̀sọ́bẹ̀rẹ̀ sọ abẹ́rẹ́ ó sì ní ẹni tó bá bá wọn dìímú tí wọ́n fi pa tí wọ́n fi gbé mú tí wọ́n fi rí pa ọkọ̀ àṣẹ pé kí wọ́n tì má lé wọ́n wá tì má lé kìí ṣe pé wọ́n fi sínú àtìmálé bẹ́ẹ̀ ọdún kan bẹ́ẹ̀ ọdún méjì wọ́n tì má lé títí dọjọ́ ku rẹ̀ á jẹ́ kó hàn dáadáa yìí pé yuhbasu hatta al-mawt wọ́n tì má lé títí dọjọ́ ku rẹ̀ kìí ṣe pé ń sọ yìí pé àtìmọ́lé fún ninety nine years nine months ninety nine years nine months ẹ̀yin ti mọ̀ pé wà lọ́mọ ọgbọ̀n ọdún ẹ wá lẹ̀ sí mẹ́lẹ̀ ọdún mọ́kàndínlọ́gọ́rùn àtòsù mẹ́sì eléyìí kìí ṣe pé wọ́n ti mẹ́lẹ̀ ní ìtinimálé ti gbére kése kìí sẹ́wọ̀n gbére lò nítorí pé lérò tiwa a lè máa wò pé kò lè lo ninety nine years láyé nítawọn náà sì gbà lérò ni pé ẹ̀wọ̀n gbére la fẹ́ fi sí eléyìí ò tó nídàájọ́ ẹ̀rí pọ́pọ̀ láwọn kóòtù láyé wọ́n lè sọ pé wọ́n ti yàn mọ́lé three hundred and sixty years wọ́n lè gbọ́n sí yàn máa lé five hundred and fifty five years lérò pé bàbá ńlá rẹ̀ gan òṣèlú rẹ̀ bó ló ń ti fẹ́ ṣerú ẹ̀ à ọlọ́run lọ́la kọ́ la tọ́lọ́n bá kọ́ pé yóò lu ẹgbẹ̀rún ọdún láyé ńkọ́ àbí òye wa ẹ sọ yọ hàn ẹ fi sí àtìmálé gbére gbére ń ó lè jọjọ mẹ́ta ní gbére tiẹ̀ pé gbére ń ó lè jọgbọ̀n ọdún gbére ó lè jọgọ́rùn mẹ́ta ọdún kálukú pẹ̀lú àpilẹ̀ torí ẹ̀ wọ́n ti málé títí tí kò fi pa nítorí pé ẹsẹ̀ tiẹ̀ náà kéré sẹ́sẹ̀ tẹni tó pa ẹni tó kù yìí nítorí fóònù ló ṣe ìrànlọ́wọ́ ńlá tọwọ́ fi ba ẹni tó kú tó fi bẹ́ẹ̀ tó kú lè jẹba Abdulrazak. الصنعاني من ترى على المصنف أكبر بورا لا تدع علي ابن أبي طالب رضي الله عنه أن يحبس الممسك في السجن حتى الموت أتي يعني طبعا من الله títí أن tó ṣe kú pa tó fi pa àrùsẹ wọn títí tí kò fi pa ẹni tí kò ní à ń fi pò bọyọ nínú lẹ́yìn túmọ̀ sí pé mọ́páyàn wọ́n sì ran apààyàn lọ́wọ́ láti pa nítorí pé ṣẹ̀rí àtẹ̀sìn Islam kò ní fi ọ̀daràn sílẹ̀ kò ní fi ẹlẹ́sẹ̀ sílẹ̀ láì jìyà. islam ò fara mọ́ kéèyàn jẹ́ ọ̀daràn kò bá jẹ́ ọ̀daràn gidi kò bá sì jẹ́ ọ̀daràn tó lábùlà nítorí pé ẹni tó ṣe kú pààyàn ọ̀ràn tiẹ̀ náà kéré sí tẹni tó bá mú un lẹ̀ ìdí àtàn fi ní sọ pé ẹgbẹ́ òun náà lórí lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni pé dídìmú lọ́ bá wọn dìímú mímú mọ́lẹ̀ lọ bá wọn mú mọ́lẹ̀ gbégbégi dínà ló gbégi dínà rẹ̀ láti rọ́nà sá so ṣùgbọ́n àárí kọ́ sa láti àárí kó bù ládàá àárí kó yìí ń ba wọn á ní tó náà ṣe kìí ṣeré nítorí pé agbépo lájà ò jalè àbí kìí ṣolè bí ẹni tó bá bàálẹ̀ ẹ ti mọ̀ pé àwọn ọ̀daràn sọ̀rí ara wọn nígbà táwọn ẹni rere náà kọ́ tí wọ́n ń sọ̀rí ara wọn ẹni bá mi mú ìyàn mọ́lẹ̀ tá a fi ṣe kú pa sẹ́ni rere lè àbọ̀daràn ọ̀daràn lélẹ́yìn eléyìí ń jẹba kí ni ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam nípa àwọn ọ̀tá àwọn ọ̀tá tí ń ja ìsìláàmù lógun mùsùlùmí jẹ́ mùsùlùmí àwọn kèfèrí wọ́n pín sí mu'ahad àti muharib mu'ahad ó lẹ́ni tá a bá dá májẹ̀mú wípé tí ó bá ṣe islam ajẹ́ pé kó san owó ìtanràn eléyìí táwọn kèfèrí máa san tí wọ́n bá fẹ́ máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam àyíwá ṣe léyìí ajẹ́ pé kọ́pàlì ogun máa àjà lógun tó ẹni tó bá ti gbà láti san owó ìtanràn yẹn tó ti gbà láti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam òní wọ́n ń pè ní mu'ahad ẹni tá a bá dá májẹ̀mú ipa dáàbòbò á sọ níbi ń tà àti máa sọra wa a sì ní náwó bàjẹ́ sí a sì ní dẹjú sílẹ̀ káìdọ́ ọmọ ẹsẹ̀ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam látàrí pé kò gba Islam àmọ́ gbà láti máa san al-jizya oríṣi kẹta ni al-muharib ọ̀tá wa ọ̀tá wa tí ọ̀pá mọ́ ẹni tó yẹ kó àjọ ní agirimẹ́ǹtì kan pẹ̀lú wọn tó bá kún ó tó bá sì fọ́ fà àmọ́ tá a wa ni wọ́n àwa ń dẹdẹ àti pa wọn tá a bá rà wọn mú àwọn náà ń sì ń wọ́nà láti pa wá táwọn náà bá mú wa ikú ń dẹdẹdẹ dẹdẹ ń dẹkú ni láàrin wa táwọn àwọn eléyìí náà máa ń pè ní muharibun àwọn tí ń jà wá lógun àwọn tí ń jà wá lógun yẹn ìjà ń bẹ láàrin wa táwọn o a sì ní wàrà ro àní káwọ́ gbéra níbi àti já àwọn ẹni tí ń jà wá lógun yẹn lógun. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير أتكيد يقبع فهو أن يتوان جالوكم كون وصابوا سنين أين جالوكم pẹ̀lú àyà yẹn lọ́lọ́run fi sogun jíjà lẹ́tọ̀ ọlọ́run sì jẹ́ alágbára láti ràn yín sí. tó báyìí ni àwọn mùsùlùmí ni wọ́n ṣe máa ń ja àwọn ọ̀tẹ́sì islam lógun àwọn ẹni tá à ń jà lógun yẹn àwọn là ń máa ń pè ní almuharibun almuha almuharibun àwọn ẹni tí ń jà wá lógun almuharabun àwọn ẹni táwa náà ń jà lógun ahlul harb àwọn ẹni tá a jà lógun torí ẹ irú kọ́ńtírì tí àwọn ẹni tá a bá ń jà lógun àwọn máa ń pè ní darul harb dàrú alḥaq àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ń pèlú ìlú wọn ní kíni dàrú islam tán àwọn wọ̀nyí dàpẹ ní almuharibun ibi tí ẹ̀yin bá ti ń jáfara tẹ́ ń rò pé oúnjẹ alẹ́ wọn ṣe àwọn ò ní kọ̀ láti fi yín sóúnjẹ ọ̀sán. Tani ni ọ̀tá yín ni wọ́n ọ̀tá yín ni wọ́n. gẹ́gẹ́ bí a ti lónìí ẹ rí i pé ìgbà tí àwọn ọ̀tá Islam tí wọ́n máa ń ṣe nǹkan tí kò dáa tó burú tó bàjẹ́ tí àwa mùsùlùmí sì ṣe káì ọ̀tá Islam rí sábà fẹ́ gbọ́ káì pàtàkì jùlọ lílẹ̀ ayé ṣe wá dà lónìí tó jẹ́ pé àmì agbára àmì níní ìkápá lórí nǹkan ìgbà tó burú tọ́jú lóró ọwọ́ wọn lọ́wọ́ torí ẹ sẹ́yìn bá wọn sọ̀rọ̀ sẹ́yìn halẹ̀ sẹ́yìn sọ pé ẹ lọ sọ́ra yín and eh, a máa tẹ̀kì àwọn measures tó pé ẹni lálàáfíà pẹ̀lú ẹ̀ wọ́n máa yín mú pọ̀ bọ́jọ́ yìí. àtàwọn ni ajá ti ń pa kúrú mọ́ ẹ̀yìn àtàwọn táàmù ẹ̀yin náà ti wá gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ti sọ pé wọ́n ń ta ọ̀gbà ànkẹ́lì yahudu wala nasara hatta tattabi'a millatahum yahudu ni àbí nasara wọn àní yọnu sí ọ láíláí ó dìgbà tí wọn máa ń sẹ̀sìn wọn. torí al-muharib ẹni tí dà yín lógun ọ̀tá yín ni o wọ́n máa tẹ̀ ara yín jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan European country American country kẹ̀níkà country tọrọ bá dọ̀rọ̀ islam àti kófòrò tálẹ́rù kí wọ́n gbé lẹ́yìn kófòrò náà islam wọ́n lè máa gbowó yín lọ́wọ́ kan wọ́n sì tún máa gbẹ yín lẹ́sẹ̀ lọ́wọ́ kejì irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní France ẹnì kan àwọn ọ̀tá wa náà àbí tí wọ́n bá ń tan ara rẹ̀ rẹ̀ ló níjẹ́ wọn á dọ̀rẹ́ wa sẹ́yìn bá sọ pé ọ̀rọ̀ tó lórí wọn sọ kò jẹnu rẹ̀ lọ èwo lọ sọ tẹ́lẹ̀ tí ò jẹnu rẹ̀ lọ sẹ́yìn máa ń tọ́ sọrí sí islam tó ju ẹnu rẹ̀ lọ aslam táwọn ń fẹ́ kọ́ da fún yín tẹ́lẹ̀ náà ẹni tó bá ti sun àsùn péye ìyẹn ọmọ pọ̀tá lọ́dọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn fẹ́ gbowó ọwọ́ yín ni nínú ẹjẹ́ kí wọ́n lè sọ gbogbo tó wà nù wọn ṣùgbọ́n qad badatil baghdha'u fi afwa'ihim wa ma tukhfi suduruhum akbar ìkórìíra ti hàn lórí ahọ́n wọn tẹ́lẹ̀ ẹ wá gbọ́n tó lọ sọ ó ní ìkórìíra ti hàn lórí ahọ́n wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ọkàn wọn gbé pamọ́ tẹ́lẹ̀ rí ó ju ètò wọn sọ̀rọ̀ tó kí wọn á ní nǹkan tuntun nínú yẹn nìkan tó nu wọn ní ìdájọ aṣọ pé ẹbọ ẹkọ tí wọn ẹ má rajà wọn má kódà bí búrẹ́dì bá wá láti France ẹ má jẹ kí ni tuntun sọ náà èwo ni tuntun tí wọ́n sọ sẹ́yìn ọ̀gbọ́n rí àdẹ́pẹ́ mi yóò ti gùn dáadáa torí pé sọ́tún bìlẹ̀ kẹlẹ̀ ẹ̀yà mo máa kún tẹ̀jà hílà wọ́yẹ sí kẹ̀bìl ẹ̀ǹdẹ́ ìmẹ́lẹ̀m tó zẹ̀wé ntọ́ ọ̀mà lónìí tẹ́mi rẹ̀ bá gùn ọ̀ padà mánà ní kótó kù ẹni tó sì bẹ́ńsẹ́ tó ń gbé kọ́ńtrákì pé máa bá mi sòfin fún tí wọ́n bá ń ṣe wá máa sọ fún mi máa bá mi sòfin tuntun lórí gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé máa tó àṣírí wọn fún mi wọ́n mọ̀ wá tó àṣírí fún wọn láì gbowó sẹ́ báyìí ṣe rí nù àfi tẹ̀ bá ti dàgbà débẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ ló jókòó wọ́n sì máa gbé àwọn intelligent information secret information wọ́n máa gbé wá fún wọn without payment wọ́n ló ti rọra máa gbà ok tó tó kù tó sẹ́kù síbi ẹ̀wọ́n ní lágbádá náà tó sọ ń tẹ tàmẹ̀dọ̀ tó náà dá sí ń jọ́ náà wọ́n sì máa kó sọ fún ọ wọ́n sì máa kó yóò tún dídé òní sọ pé jazakallahu khairan jazakallahu khairan báwo fọlọ́fọ̀fọ̀ torí ẹ̀sẹ̀ mi bá gùn èèyàn máa ń sábà sàǹfààní gbogbo orun kaba akramakumullah kí mùsùlùmí kọ́ mọ̀dá rẹ̀ lọ́tà òun là palẹ̀ máa àti dojúkọ̀tà tí ọba lọ ọ́ ṣèṣì mọ́ ọ̀tá lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n padà fi ọ́ ṣèpàjẹ́ ni ìgbà tí àwọn ilé ìwé ìròyìn kan ní France ní Paris wọ́n ń pè ìwé ìròyìn yẹn ní Charlie Hebdo wọ́n lọ ya karikatẹ́ẹ̀ kàtún anabi muhammed sallallahu alayhi wa sallam àkó máa fi tó lórí ibú wọn tẹ́ ti rí fọ́tò anabi rí tẹ́ fi wá ń ya fọ́tò bèbí pa anabi lélẹ̀ wọ́n wá yẹ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí agbésùmọ̀mí oko ìhámára àdóni àdó olóró àti àwọn àkàrà olóró kánábì wa ń sọ wípé ajẹ́ pé gbogbo àwa mùsùlùmí o agbésùnmàmí ni wa lẹ́nu àwọn dìndìnrín màálù ọ̀bọ. wọ́n wá ń ta àwọn èrò yìí ara wa ta gbogbo mùsùlùmí tó bá ní ìmánì àkọ́kọ́ kò yà wá lẹ́nu nítorí kílẹ̀ ń fẹ́ kọ́ta yẹn sèé àkọ́kọ́ ọ̀tá ọ̀nà làwọn ọ̀tá ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sì fi tú wọn ó fi tú wọn fún fún wa débi pé ẹni tí máa ń wá wàhálà ló kù ní òpó wọn mà ìgbà tó náà sọ pé walan tarba anka al-yahud wala an-nasara hatta tattabi'a millatahum yahudi ni àbí nasara kò sẹ́nìkan nínú wọn tí ó yọ́nú sí ọ ṣáájú kó tó di pé wọn náà ń bá wọn ṣẹ̀sìn wọn tí wọ́n ṣe. ẹ̀yin náà lè ti fi ìsánákì èso ògùn pàápàá jùlọ láwùjọ àwa Yorùbá nínú tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá máa ń sọ onáni pé ọwọ́ àwọn pẹ̀lú àwọn ẹni tó jẹ́ ẹlẹ́sìn kọrin yóò kiri yó ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ó ti wọ́wọ́ ẹsẹ̀ ti wẹsẹ̀ kò ṣeé pín níyàmà nítorí táwọn bá wo gbogbo òdìlà wọn ìsagbọn bàbá ni ìsagbọn tìyá ni báwọn ṣe rí mùsùlùmí làwọn tó rí ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù torí ẹ̀ kò ṣeé yà àfi káwọn ṣe sùúrù ẹni tí ò lágbọ̀ọ́yé nù nítorí ẹlẹ́sìn rí pé wọ́n á máa bá àwọn kọrin yóò ṣe wọ́n máa bá àwọn kiri yóò ṣe lọ́nà tó ṣe wípé ẹ̀mí àti ọkàn wọn ti fúyẹ́ sí wọn kọjá gbogbo sísọ kódà tẹ bá jẹ́ pé ẹ bá lè ríran mọ̀ntínbẹ́ nínú ọkàn ni tí wọ́n bá la ọkàn ẹlòmíì nínú àwọn mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí lẹ́bàáfẹ́ wọn nínú ọkàn wọn digbí nítorí wọn wò pé baba ah, ah, matthew kọ síbẹ̀ ẹ baba matthew ló sọ ló sọ ní admission àbí òye wa fún ibrahim baba matthew olówó ẹsẹ fún wọn ti pé mariam ah, àwọn alágbó ẹ méjì ajé kọ́rọ̀ ẹ̀sìn ó tú wa kábà ọlọ́lọ́ lẹ́sìn ó àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́nu sọ yorùbá lẹ́nu so ẹ̀yin ó wá rí wípé àwọn kiri yóò kọni yóò kò síbi àti ilé fẹ́ yín tó wọn lè fẹ́ yín dénú ẹ̀yin náà ó lè tún wọn kó sójú dáadáa tọ́lọ̀ kan bá ti ṣe kínní kan wọ́n fi hàn pé ẹ̀yin sara àwọn ọ̀tá àwọn ni irú nǹkan jẹ́ pé bàbá yín kan náà àbíbò lẹ ti fẹ́ sọ sẹ́ni tó jẹ́ àbúrò màmá rẹ̀ ìyá wa ń jọ ó ju tèkúté tọ́ọ̀tì lọ wọ́n wá lọ bá a. wípé bọ̀dá ẹ ràn mí lọ́wọ́ awọ kájúlù ó sì mọ̀ pé òun ó rí ṣe orílẹ̀ òyìnbó ló ti dé ó ti dá nǹkan oríṣiríṣi sílẹ̀ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó wá sọ fún ọ pé òun ràn lọ́wọ́ but there is a condition náà pé ọmọ mùsùlùmí o ọ dàpọ̀ mọ́ àwọn nínú sáfíìsì chọ́ọ̀chì àwọn tó bá ti ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ ok sọ fẹ́ràn rẹ̀ ẹ dákun ẹ rẹ ẹ torí ká lè àwọn tá à ń bá sọ̀rọ̀ kólọ́kọ́lọ́ yín dé ìkànnì ìkà burúkú gan kì ṣe kà lásán ìkà burúkú tó bá ń pín ìrònú àti fùfú ìlọ́bọ̀ wà lórí rẹ̀ títí ń àti àti fùfú yìí náà lórí burú káró sọ mẹ́tì káró dì má sọ kídi ọ̀sán máa ti ṣe kí ni ọmọ ti bọ́ o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti di kiri o àwọn asopọ̀ ta rẹ̀ ni ọ̀tá rẹ̀ gidigidi ẹni tí ń sẹ́nà bó ṣe wọ jahannama fún ọ jahannama a máa rí nǹkan eré lọ́kàn nínú àwọn sálẹ̀ fún tó bá tó bá ti rí i pé ẹ̀mí òun ti ń ó ti ń sọ̀rọ̀ alẹ̀ fún kàlẹ́ ayé àtìlẹ́ ayé ń sọ̀rọ̀ alẹ̀ fún kàlẹ́ ayé àtìlẹ́ ayé tó wà lọ tán àbẹ́là irú náà ayé jọ́ọ̀tì wọn iná elépo fẹ́ẹ́ fòwú tutù sí i tó wà fọ́ ọmọ ká sí i ẹ bá ti wá ju ọ tó ṣe yé agbára mi ọ̀ka yìí jáà nàmà yóò tètè tún padà sí ìdí dáadáa.

mọ́sí wa lọ́mọ ìsàáyè ọlọ́ndàkùn mọ́sí wa lọ́mọ ọkọ̀má iná gbogbo ná ọlọ́ndàkùn mọ́jà àmà àkàràmọ̀kùn bó ni òjò ajọ́ tà ní ọ̀tá rẹ̀ gidigidi ẹ̀rì tí kiri yóò kàn tí ó rí yín tí wọ́n fàdúró ẹ̀ ń ṣe bí nǹkan ṣe ni ní ti ń ṣe ju tí wọ́n ń rò lọ yóò mọ wọ kíkàtẹ́gbin ni ẹ̀yọ́ kẹ́ ń ṣe pàdé láńlọ́ọ̀ tẹ́ ẹ̀ máa ń sùn tí gbogbo yẹn bá ń dá sọ̀rọ̀ tí gbogbo yẹn bá ń dá sọ̀rọ̀ torí bàbá kan lọ́ọ̀kọ́ dé sí la pé masha allah alakuwata ilabila mo rò pé yé sọ ọ náà wá ń ṣe báyìí pé mo lọ́rọ̀ mo lọ́rọ̀ tí a máa landlord association kọrin yó secretary kiri yó wọn ò ní òbí tọ̀ wá ọ̀rọ̀ ń bẹ ní sati àmà àsìkò ti lọ ọ̀hún sàtìmẹ́jà àkúmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo àsìkò tá a fi lé ó ti bá a náà lọ tó yọ ọmọ yọmọ bí ẹni tó da wèrè pẹ̀lú nítorí ìkórira yẹn ti pọ̀ jù ìgbà tó lọ wọn sọ nínú àyà kan onílẹ̀tẹ̀dẹ̀dẹ̀nà ẹ̀ṣẹ̀dẹ̀nàṣì àdáwọ̀tẹ̀n lẹ́lẹ́dínà àmàlù yahuda wàlẹ́dínà ẹ̀ṣọ́kù لتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ó rí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ó lè kókó jù ní ìbánisọ̀tá fáwọn amúmìní pípé àwọn ìyàwó dì ní àti àwọn ọ̀sẹ̀ bọ̀ ọwọ́ àrígbá àwọn ẹni tó súnmọ́ níbánidọ́rẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo làwọn ẹni tí wọ́n sọ pé náà sọ́ra làwà. ṣé bá wò ó wọ́n lọ́ọ́ òdodo lọ rẹ o àwọn ẹni tó ní wọn sùn máa wà níbàánidọ́rẹ̀ kò fúyẹ́ wọn ò gbé fúyẹ́ fún wa ní líle líle ní gbígbóná gbígbóná ni wọ́n ń kó fún wa bó wa ni tó bá yẹ pé àwọn náà kórìíra wa bíi tàwọn Yahudi ńkọ́ bó ni ọba rí wọn sọ pé tí wọn fúyẹ́ ẹ wo tí wọn ṣe fáwọn mùsùlùmí ẹgbẹ́ anabi wa ẹ wá ya fọ́tò bèbí kan lánàbí tiwọn nu òhun ni ń gbé àdó olóró onídùú àdó olóró àkàrà olóró oníṣekúpa àwọn èèyàn ń pakúpa oníṣekúpa láìsẹ̀ ẹ dákun ẹ wo àìlórí lọ́wọ́ tuntun wọ́n ti sọ pé àwọn ni developed nation àwọn ni civilized world abẹ́rẹ́ rí civilization náà ti rí àwùjọ ìlẹ́sìn ní ṣèpán rẹ̀ ṣé tó máa sọ pé ẹ a ti mà wípé ìgbẹ́ màálùú ó wúlò ọ̀sánfààní ṣébi tí ká máa wá fọ́ọ̀mù bíi gàrí ni ẹ̀yin oní civilization tó bá sọ pé ìgbẹ́ màálùú wúlò ọ̀sánfààní ṣébi ká máa fọ́ọ̀mù bíi gàrí ni kàlà. torí ẹ̀ ilé ìwé ìròyìn òfò ilé ìwé ìròyìn àdánù ó gbé kàríkátẹ́ẹ̀ kàtún ó gbé kàjáde ó lànàbì tiwa nù bóòlù ayé ọba ṣe bàjẹ́ burú tó tó bá tiẹ̀ jẹ́ pé fọ́tò ń bẹ láyé ànábì subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ mọ̀ kó rí irọ́ làwọn kúkú wa ànábì akẹ́yìndé gbàsíwájú fún gbogbo ẹ̀dá kò sí fọ́tò láyé ẹ̀ gbogbo ànábì tó síwájú wọ́n ti wá wọ́n ti lọ ṣáájú tiẹ̀ àwa rí fọ́tò ní ayé ẹni tó gbẹ̀yìn bó lẹ́sẹ̀ rí fọ́tò tẹni tó wá ṣáájú rẹ̀ tàbí wá rí fọ́tò Jésù àtún rí fọ́tò ìyá Jésù àbẹ́ ẹ̀ ráwọn ọ̀rọ̀ gbóná irọ́ gbóná tí ń horù ilé ọ̀pọ̀lọpọ̀ gbéléyà á ọlọ́dàkùn mẹ́jẹ̀ tí wọ́n ta wọn agbègi léyà ọ̀rọ̀ ní ti tọrọ wọn máa kanra wọn ní lórí àti ní gbogbo àyà fáwọn fi ń ṣàpèjúwe àgbélébù wàlà hàwùlà wàlà kò kúkú ẹni tí wọ́n fi ń act Jesus ti ń pariwo fara pé I'm not your Lord I'm just a comedian kọ́mẹ́dì lèmi ṣe ẹ dákun òun èso olúwa yín stop calling me stop begging me ask your Lord I'm not your Lord sẹ́mi pé òkùnkùn yín kò nínú ọmọ màálù ní ìsinsìnyí àwa lè yí arífẹ́ nìkan pé. aliyari bá yàn pé ẹyẹ pélé yìí lánàbí Muhammad sẹ́nìkan sọ bẹ́ẹ̀ Foto wọn yà àríwá nàbí Muhammad sọlá àgbà lóòótọ́ àwọn aláìlórí lọ́kàn títí ti ta dànù wọ́n yí afọ́tò kan sí bẹ̀rẹ̀ alukurani kan tí wọ́n lè jáde lórílẹ̀ kan pa nàbí mi kí fọ́tò wọn tó rọrùn ló ti gbiná kó tó rọrùn ló ti gbiná ẹnì àwọn àbí wọ́n fẹ́ràn rẹ̀ pọ̀ torí pé alùpùpù yà fọ́tò ṣéwù rẹ̀ wọ́n lè yà kan kó sẹ̀kẹ́ báyìí sápọ̀tì wọ́n lè sì kan kó ṣe sápọ̀tì ọ̀kan lè máa wò bọ̀ọ̀ bí ẹran àràárà pé àwọn táwọn ń wá àlùbáríkà wọn nù mo rò pé wèrè wọn maná àbí wọ́n ti ya fọ́tò kan wọ́n pè tà nábìrì wọ́n lè ya kíní kan kó àbùkọ́tì dè lánìí wọ́n lè sọ pé léyìí ahmadu ti dání àbí òye wa wọ́n lè ya nìkan pé ahmadu lùbàjẹ́wí àbí òye wa muhammadu badawi wọn lè yàka muhammadu àbí ahmed arifai wọn lè ya gbogbo wọn léwu èwo náà wọn gbé sí ọrùn kan tí ọba wọn ilé làm kò sí àmọ́ pé fọ́tò ànájì kò sí nǹkan jọ ní òpònú dìdìrín kan wà lọ ya cartoon yàrá pé muhammadu onáà pé rọlọ ẹ kí ni àwọn yàmùyàmù kí ni wọ́n lè ṣe fókè tẹ́ ẹ̀ máa ti yàmùyàmù lè ṣe fókè nàám òkè wo lẹ́yìn máa nàìjíríà báyìí ẹ jẹ́ ká lọ sí Zuma Rock l'Abuja mọ̀lùkọ́ yìí náà máa rókè kankiri wò àbí ẹ̀kọ́ ni tí ẹgbẹ̀rún yàmùyàmù lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún jẹ́ kí ni mílíọ̀n ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún yàmùyàmù tó bá dìgbò lu Zuma wọ́n bara wọn nújẹ́ àbí wọ́n ní bara wọn nújẹ́ wọ́n bara wọn nújẹ́ sẹ́mi mi ò wá mi zumarọ mímí kan níní kí á ní zumarọ jámálẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wa sallam kọjá mọ̀ kankan kì í ṣe pé ànábì wa náà ni o kì í ṣe tá a gbà lérò nù o ṣùgbọ́n tá a gbà lérò ni pé ẹni tọ́lọ̀ wọn bá gbéra ẹni tọ́lọ̀ ń sì láṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam níjọ́ ojú ọ̀pá níjọ́ ọ̀dà ọjọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù kí á ní yàmùyàmù àwọn àdèdèrè màálù ọ̀bọ kí lọ́ọ́ fẹ́ ṣe fún rẹ̀ lẹ́yìn kò lè ṣe kankan fún kò lè ṣe kankan fún. akramakumullah ẹ rí i pé yamkuruna wa yamkurullah àwọn ń dètè ọlọ́wọ́n bá ti ń dètè tiẹ̀ á sì mọ̀ pé wallahu khairul makirin ọlọ́wọ́n bá lọ́ba tó dáa jù létè dáa. láàrin gbogbo abété ọlọ́run ló dáa jù létè dá wàláhì bí wọ́n tún ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n lè ṣe ṣùgbọ́n kò tún tẹ̀tẹ̀ lára nàbì tó wà Muhammad sallallahu alaihi wasallam kọjá ẹ lọ dì mú ní tí wọ́n ń ṣe gan èmi ò tún ṣe sábà fi tí wọ́n ọ̀fẹ́ tí wọ́n fi ṣe nǹkan sàwọn fẹ́ kó ìkórìíra Islam sáwọn èèyàn lẹ́mìí pẹ̀tọ́ agbá nàbì islam wọn ni ṣé wọ́n wá di mùsùlùmí ṣé tó bá gbá nàbì islam wọn ni ṣé wọ́n mọ̀ pé islam ẹ̀sìn terrorism ni mo rò pé iye táwọn fẹ́ achieve jù báyẹn lọ because nísìnyí àwọn fẹ́ ṣẹlẹ̀ ayé bó ti ṣe wù wọ́n báṣubàṣu sàkùsàkù ṣùgbọ́n islam yìí pẹ̀lú àwọn òfin tó gbé wá bí mùsùlùmí kò ṣe káì ọ̀wọ́ òfin tí wọ́n ń gbọ́ ọ̀hún wọ́n mọ̀ pé ayé àwọn ó dòfò ó dòfò torí délé wọ́n mọ̀ ba ìsìláàmù lórúkọ jẹ́ ẹ má jẹ́ ká tún gbàgbé at the same time báwọn eléyìí torí wọ́n dọ́ta yẹn mẹ́tẹ́ lérò àwọn àǹbá anábì sallallahu alaihi wasallam jẹ́ inú àwọn òyìnbó yìí náà la tún ti rẹ́ nìkan tọkọ̀wé pé àwọn èèyàn tó ga jù láàrin gbogbo èèyàn láyé àwọn èèyàn tó ga jù láàrin gbogbo èèyàn láyé anabi muhammed sallallahu alaihi wa sallam ló fi ṣe nọ́mbà wán ẹ wàláhi so gbogbo èèyàn takò òyìnbó pé orí ẹ orí ẹ kò dájú òyìnbó ìṣe mùsùlùmí bọ tó dàgbà orí ẹ kò charge ló wá sọ pé tiyín yàn charge ní láti wá ṣe analysis fún wa jesus ní nàmbà two náà. <laughs> lọ́dọ̀ rẹ̀ sẹ̀sùmọ̀ fún àwọn mùsùlùmí ọ̀rẹ́ wa gbogbo ànábì àwọn òmẹ́nìkan ní ọ̀tá ṣùgbọ́n níbẹ̀ síbẹ̀ ànábì tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ lásìwájú gbogbo èèyàn torí rẹ̀ ọkùnrin ọ̀tá ti ṣe darí but Jesus tó gbé sí nàmbà tù náà is a mystery ta nàmbà tù ẹ́ ó máa bá wò ta nàmbà tù náà ẹ́ ọlọ́mọdé afẹ́lì anabi muhammed sallallahu alaihi wa sallam nọ́mbà wán ní gbogbo àgbáńlá yìí tani nọ́mbà tù anabi ibrahim alayhi salam nọ́mbà tì hmm? na ẹ gbà ẹ gbà abẹ́rẹ́ nìkan ẹgbà nọmba one and two ẹ sọ pé nọmba three ọ̀là nàbì Musa Isa Noah àwọn mẹ́tẹ̀ẹ̀ta nọmba three torí pé àwọn sọ pé ulul azmi minar rusul márùn ni wọn jíjọ ulul azmi minar rusul kò fẹ́ nìkan nu wọn lọ́lá lórí ẹnìkan àfìgbà tá a tún tó mọ̀ yìí pé wa afdaluhum ithnan àwọn tó lọ́lá jù náà méjèèjì méjì ni wọn. النبي محمد صلى الله عليه وسلم أتى النبي إبراهيم عليه السلام وأفضلهما محمد صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم قلت الله أدعى النبي إبراهيم عليه السلام تأمى في أركان نوة وشهد شاهد من أهلها من وانا لو كان نوة تتصق أنا ذكر أنا ما gbàgbé pé láàrin àwọn èèyàn gbogbo wọn ò lè nílàákàyè àní sáláìlì wèrè láàrin wọn àwọn wèrè àárín wọn ni àwọn tó ń ṣiṣẹ́ nílé ìwé ìròyìn Charlie Hebdo mo rò pé yé wa nítorí pé gbogbo èèyàn lórí lọ́wọ́ ká má wèrè láàrin wọn àwọn kan máa ṣe ha hó láì ní pé ah, ha hó láì lọ lé kí ó ẹ kí ló dé wọ́n sọ pé ah, orí àwọn lu aago ni kọ́lọ̀ mẹ́jọ orí tiwọ́ lu aago torí àkàràmọ̀kọ́mọ̀lá nísìnyí àwọn eléyìí ọ̀tá wa ni wọn gbogbo òyìnbó èso òyìnbó kan because tọmọ pọ́ndì la you want to be in Europe you want to go to America you want to irọ́ lásán irọ́ burúkú lẹ́nu pé ọmọ ni wọ́n ọdún kan ní wá nínú ayé yìí tó ní rí búrẹ́dì gbígbẹ jẹ ní France sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ because ọpọlọpọ ìsọ̀pọ̀lọpọ̀ máa ń lọ school à ń lọ school ń gbẹ́ fojú sí náà ẹ ẹ dáhùn ẹ dákun ẹ máa sòótọ́ ń bọ́ lẹ́ fojú dé you want to go to Europe abẹ́ ẹ̀kọ́ ni for better life wọ́n kọ́ kámpù ẹ̀ náà ní refugee camp ẹlòmíín tó ń ta lottery sá wọ́n fẹ́ lọ Canada sá wọ́n tún máa pè ní kíní kan lottery America ńkọ́ lottery àwọn kan ní green card àwọn kan ní blue card àwọn yóò ẹ̀rí pípẹ́ lójú ọ̀pọ̀lọpọ̀ wà ọ̀pọ̀lọpọ̀ wa lọ ọ̀pàdánù ẹ̀sìn kọjọ́ àwọn mùsùlùmí má a'udhu billahi minash shaitanir rajim sọ ẹ kíyè sára o àwọn ọ̀tá wa lọ ń lọ bá o àwọn tẹ́sí Islam lọ ń lọ bá kọ́lẹ̀ tí ó yẹ yín wọ́n mọ̀ bú ànábì gan sallallahu alaihi wasallam wájú rẹ̀ ò ní lè sọ̀rọ̀ tẹ̀bí ìgbà tí wọ́n fi sínú ìròyìn lẹ́yìn pariwo àbí ni wọ́n wà ní Yúróòpù yẹn wọ́n máa bu ànábì wọ́n máa fi wé igi òní lè sọ̀rọ̀ tẹ̀lé wọ́n kà wọ́n kà kanko bíi mànímàní wọ́n gbé ọ̀rẹ́sẹ̀ lóyún pé wọ́n ayò ìgbà tó ti pé nàìjíríà ń bì ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan kí ẹ lè mọ̀ pé ọ̀tẹ́ ìsìn Islam subhanallah ẹnìkan nírú àwọn yunifásitì tí wọ́n sọ pé eh, religion department so wọ́n wá ń sọ̀rọ̀ ní department yẹn wọ́n á mẹ́nuba anabi dawud aleyhi sẹlẹm sibẹyin ti màdàmà ti dákọ anabi gani aleyhi torí pé sálọ inú àwọn anabi ọlọ la nufarriqu bayna ahadin min rusulihi wọ́n á dákọ anabi dawud sẹwọn káwọn ọmọ sọ king david gbàtọ́ á dákọ rẹ̀ wọ́n sọ pé àwọn atrocities. ó wà tó jẹ́ pé committed by King James by King David ẹnìkan wá ní ká ní King David yẹn and only is also known to be Prophet David but mind you mind you àbí òye wa King David is a criminal ah la ilaha illallah anabi ọlọmọ kírímìnà mùsùlùmí kan wá wà ń bẹ ara wa ta ọfẹ sọ̀rọ̀ ọkàn náà mùsùlùmí tẹsẹ rẹ bí bírè pàp la ilaha illallah this your Nigeria sí lọ Europe subhanallah ilaahu. ìwà padà ń sàlàyé lẹ́yìn ọ̀rẹ́ yìí fún ẹni tó fẹ́ sọ̀rọ̀ yẹn pé ah amamumára ni iṣẹ́ onú ẹ̀ kú àbí òye wa amúmára ni àbí ìyàbá lọ sọ̀rọ̀ ńbẹ́ o àbí òye wọ́n kẹ́ pé fanatic lójú ààrẹ fundamentalist ẹ̀ wọ́n kẹ́ ṣe gbóyìnbó rọ̀ fundamentalist lójú ààrẹ àbí òye so so that wọn ò ní jọ ọ̀rọ̀ náà lọ ẹ dákun ẹ mú sí ibà á ara gbọ́dọ̀ ta gbogbo ẹni tó bá ní mánì sáyè wa nìgbà ọjọ́ ń bọ̀ wọ́n tún bu ànábì wa náà sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ṣe tẹ bírèkì ẹsẹ̀ rẹ̀ pé kọ́ má mínú bẹ́ẹ̀ náà wọ́n tún ṣe tẹ bírèkì ẹsẹ̀ rẹ̀ ndájẹ la wá dédò kàmá pàdé ntí ọjẹ wa o la ilaha illallah tó bá yẹ fi ń lọ nù ní ìsìtẹ́nì kan bá gbé jáde nù èrò ìjẹ́ bí nǹkan ti ń sọ yàrá náà àbí èyí wa tó wọn ta àwọn èrò yìí ẹ̀yìn wa máa jólé nítorí ẹ̀ ẹ̀ máa ṣe wádìí òfò nítorí ẹ̀ mo rò pé ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo wádìí wádìí òfò náà ni torí pé gbogbo wádìí irọ́ lásán kò sínú Islam kò sínú Islam ó dàbí ìjọ nìkan ti sọ pé ìwádìí wà ní Islam wọn ni à kílẹ̀ rí ẹ̀ ó ní ẹnìkan jọ kàn máa bọ̀ ọ́ wípé alábàágbé rẹ̀ ń yọ lẹ́nu ṣùgbọ́n tó bá peaceful protest àbí òye wa <laughs> wípé alábàágbé rẹ̀ ń yọ lẹ́nu alẹ́ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ àti kókó gbogbo ẹrù rẹ̀ jáde ní kókó sórí ta gbogbo yẹn wọn kọjá gbọ́dọ̀ ránṣẹ́ kí ló dé alágbádá ló ní mí lára kò ní da fún lágbádá yìí ẹlẹ́gbẹ̀rún lọ́wọ́ kí ló lágbádá kà á fún. Is that, is that a riot? Is that a protest that ṣéńtì yẹn ṣe gbogbo ní tí òjọra wọn máa fi wéra wọn ẹ máa legalize ní tí Islam ò legalize nítorí pé ẹ fẹ́ wà current current òfò ní ìsìngbà táwọn máa ń ṣèwọ́de ní ìsìn tó di pé wọ́n ń pààyàn wọ́n sì gé orí èèyàn àfi ìgbà tí èèyàn gé òkè búrẹ́dì ìgbà tá ń pààyàn nílùú kan wọ́n ní ní fi apá èèyàn nífà ẹnìkan sì ní mọ̀ nfapá wọ́n gbá pé èèyàn lè lọ́wọ́ wọ́n ní ta ló ní di orí ẹnìkan sì bọ́ wájú pọ̀ ni wọ́n sì gé orí ọlọ́pàá pọ́n ó sì gbé orí rẹ̀ lọ àbẹ́rẹ́ pisi fúlù pisi fúlù àbí kílẹ̀ ń pè é pisi fúlù àbí pisi process a'udhu billah wọ́n tún ní ta ló ní di ẹsẹ̀ ẹsẹ̀ pín arákùnrin yìí nù a'udhu billahi minash shaitani rajim nígbà tí ìwọ́de òkò àdánù tó dolè já àbẹ́yìn náà rí àbẹ́ ẹ̀dálẹ̀ ni síbẹ̀yìn náà rí tó di pé gbogbo wíwá àwòsàn wọn fọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní kó ètò tí àkọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nbìkan nbìkan wọn nílé ọba níbẹ̀ àbá àwọn èèyàn sì yá wa àfi bí esu tẹmẹ tí esu bá fẹ́ bọ́ oko gbèsè máa wáyé thousand aláwọn èèyàn from all corner wọ́n sì ń wọlé lọ òfin kankan lẹ́nu àbíkú ọgbẹ́ wọ́n tún kó bàtà ọba wọ́n ní kíní kan pọ̀ pààtẹ irọ́ lásán ṣé ni wọ́n ní àwọn òòṣà ló máa ń sọ́ba fa àbí nílẹ̀ yorùbá kíní máa sọ́ba irọ́ lásán àwọn ọlọ́pàá àti sọ́jà láàrin àwọn ọ̀sà nìyẹn. la hawla wala quwwata illa billah gbogbo olùwọ́de wa ló lè àbẹ́rẹ́ rí nǹkan tí peaceful protest tó bí gbogbo wọn ló lè wọ́n wá ń tajẹ́ ti gbogbo wẹ́ houses tó jẹ́ tìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ wọ́n kó rice wọ́n kó sẹ̀mù sípáàgì indomie iyọ̀ wọ́n kọ́ kadà ẹ wàláhì wọ́n kọ́ kadà wọ́n tún kó páànù kan lé sẹ́mi pé mi ń pa wọn èèyàn máa wá páànù mùsà ibì kan wọ́n kó símẹ́ǹtì hábà hábà ẹ jẹ́ àjọpọ̀ lè ló lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sẹ́ni tí Islam bá sọ pé kínní kan ọ̀dà ẹ má tẹ̀ ara ẹ jẹ o yóò tún máa bí àìdá ni yóò tún máa bí aburú ni yóò tún ẹgbẹ́ yìí náà democrofo lẹ ti mú wa àbí democracy lẹ ń pè so so ibẹ̀ lẹ ti mú wa so òyìnbó tó gbé democrofo wa tí wọ́n bá ń ṣèwọ́de lu èbó ẹgbẹ́ yìí náà níbi ṣe máa rí ńgbà ń pa ọlọ́pàá dúdú kan lamẹ́ríkà lamẹ́ríkà ọgbà fọlọ ọlọ́run ló mọ iye ẹni tí wọ́n bàjẹ́ ọlọ́run ló sì mọ iye ẹni tó tún kú tẹ̀lé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ nígbà tó lórí no for protest again gbogbo ẹjọ́ bá ti protest fún ṣùtẹ̀ ní kálukú tó sinmi torí ẹ akramakumullah ibẹ̀ yìí náà rí lójogbo gbogbo nǹkan ni wọ́n kó ní shoprite àwọn ìyá tí ń tajà wọn jẹ́jẹ́ wọ́n tún fọ́ gbogbo ṣọ́ọ̀pù wọn wíwá òsìjọba wọn kó o gbàtíjọ máa ń halẹ̀ pé ó kú kínní kan àwà tẹ̀ntì ọ̀bá dáńtì ń bẹ lọ́wọ́ rẹ̀ padà wọ́n máa kó wọn àwọn kan dáṣẹ̀ mọ́bìtà kínní kan padà kéékèèké àti. síbẹ̀ rí jọ́ọ̀s à ọ̀dà bíi ogun wàláhì gbogbo ọ̀nà tó wọ jọ́ọ̀s tó jáde jọ́ọ̀s block torí wọ́n fẹ́ lọ fọ́ wíhàùs wọ́n sì fọ́ wíhàùs wọ́n kó gbogbo ń tọ́wọ́ à ń bẹ̀ kòkó kankan. síbẹ̀ rí lọrin wọ́n ní kì í ṣèlú jàgídíjàgà èmi mọ́ o ẹ̀yin náà lè sọ o ókè nígbà wọn wá kó gbogbo nǹkan àwọn èèyàn tí wọ́n ń jí wọn lẹ́rù jàgídíjàgà lọ́wọ́ ju eléyìí náà lọ ká ọlọ́run dákun tí wọ́n á o ìwà burúkú kọ̀ọ̀kọ̀dá náà ni kọ̀dá. wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn custom àwọn tó di hamara àdó olúgbòhùn àfọ̀sẹ́ àti dìgbà téèyàn wo fíìmù àwọn ẹ̀yìn wọ́n ti pé pé àwọn àfọ̀njá o àtàwọn fúlàní o ńgbà wọ́n ń jà láyé jọ́ o wọ́n á lọ pọ̀fọ̀ wájú iléeṣẹ́ kọ́sítọ̀ tó <laughs> sẹ́sì mọ̀ pé ta ni lóde apẹ̀rin lójú ọdẹ apààyàn ìwọ gbé bàtàkàbùlà lọ ẹnìkan gbé bàtàkàbùlà kò dúró gbẹ́jọ́ lọ tani ó padà sá ẹni gbé sakabu lọ padà sá náà àwọn náà tó wá ń pe sọ́jà ẹ̀ràn wa lọ àfa ní forty minutes odi battlefield nínú òòlù ẹ ò jẹ́ fún shoprite náà lọ ni wàláhì kọ́dá àdùn kọ́dá àdùn rárá ni wọ́n kó gbogbo nǹkan pátákó gbogbo tóbi lórí fáànù fíríìjì kìnnìkan ẹnìkan wọn á kà máa. <laughs> wọ́n gba gbogbo ganima tó kó nbẹ wájú ẹ̀ bí àwọn agbófinró ṣẹṣẹ wọ́n ti sàkún ẹ̀ ẹ̀hẹ́n ń bolo ti ra gbogbo nǹkan yìí ẹ̀sùn jẹjẹ o ẹ̀sùn sẹ́yìn ọmọ ti lọ́ọ́lù ni o wọ́n ti wá ní wọ́n ra àwọn màmá kan mo rò pé àwọn wọ́n yá sọ̀lù ni wọ́n yá sọ̀lù àwọn náà wọ jìlbáàbù nínú jìlbáàbù ìjáàbù ni wọ́n wá kó kàn ilẹ̀ gbé sábẹ́ ìjáàbù wọn ni ẹ̀yin náà lọ kó tiyín ẹ lọ kó tiyín ẹ gbọ́dọ̀. àwọn òbí lẹ́yìn ní ṣẹ̀fọ́ àwọn ọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹnìkan ń béèrè ó ní òun rí ráìsì gbé ẹjọ́ gbà sí ráìsì yẹn tó bá dẹ̀ dájú pé tìjọba ni tó wọ́n dẹ̀ gbé fúnjọba ètò rẹ̀ ẹjọ́ bá dá ìbéèrè ẹ̀sìn yọ oríire ó pè torí wọ́n yí fún ọ so wọ́n dẹ̀ gbé fún ìjọba pé kí ìjọba rẹ̀ pín fáwọn aráàlú but ìjọba ò pín ebi sì ń para aráàlú tẹbi ń pa tí ń dísẹ́ǹsì amẹ́ríkà aráàlú tẹbi ń pa tí ń jésù èso dàbí ẹ̀pà dáadáa gàrí so wípé ẹjọ́ ta ṣé èyàn lè èyàn lè jẹ ráìsì ẹ̀kọ́ halal because ìjọba ni olólè ni ọ lè olè ni wọn kàn ní gbé ọ lọ́wọ́ ni nítorí ìṣújú wà ń bẹ pé tó bá jẹ́ owó ìjọba owó ìjọba owó aráàlú o ò sì ní jí nínú owó tí wọn náà lẹ́tọ̀ọ́ ń bẹ kí wọ́n gé ọ lọ́wọ́ àmọ́ bàbá lórí tù ní torí ọ̀rọ̀ pé èso lè mú kó o lè ní ọ àmọ́ o lè má jẹ́ lè tá a gé lọ́wọ́ o lè dìbò awí mi tó gbà kọlọ̀ àmọ́ gbà tá o sì lo ṣẹ̀ríà kí ló dé tẹ́ máa gbé gbogbo rọ́bìṣì béèrè wá fún ṣẹ̀ríà níṣìṣẹ́ bàbá ní ká lo ṣẹ̀rẹ́ àtàní ọ̀jà lè ń tẹ́lẹ̀ náà kò sí o àní wọ́n ní ẹnìkan ní áùsù wọn tí wọ́n máa ń ṣe yẹn sí house of assembly wọ́n ní yíbo ni lọ́ba pariwo bí ìgbà tí nǹkan dà jù nínú áùsù let's there be sharia Nigeria gbogbo gbogbo àti mùsùlùmí àti kò mùsùlùmí gbogbo wọn bá ń wò pé what do you mean tọ́ba ni ọmọ làásì àwà kì í ṣẹ̀rí àwa nàìjíríà òdodo ni bọ̀tọ́ bá wà nàìjíríà ṣé àwọn mẹkáníìkì àtàwọn bábà táwọn ní ọ̀hún á ṣe òfin torí pé màá yọnu alukurani àti sunna ìwọ òsì má fi dá alukurani kọjú sí ọ má fi sunna kọjú sí tàbí ẹ̀rí nǹkan mìíràn ó dàbí ọba kan ni wọ́n ń ṣe interview fún ọba àlù kan lọ́ba ní. God the Almighty says in the Quran, Wallahu khairu razikina. Olùkọ́ ẹ̀ wọ́n ká Alukur'ani náà lọ́ mọ̀ tó fi dọ́gba irọ́ lásán. Alukur'ani náà lọ́ mọ̀ tó fi dọ́gba irọ́ lásán. Ṣé wàá dé ipò tó ẹgbẹ́ bọ́ ló gbé ọ débẹ̀? Ẹ̀bọ náà lẹ́sìn ṣe ń bẹ̀. Alukur'ani wo lọ́wọ́ fẹ́ fi tàn yẹn jẹ? Ṣé bẹ́ẹ̀ ṣe ń ká Alukur'ani ẹ má tànra yín lọ islam ò ṣe é tàn jẹ ìyẹn mú islam ní mugun torí pé ọfẹ máwọn èèyàn lẹ́rú kò lè ṣèṣe torí di eléyìí ẹ rí i pé gbogbo nǹkan tí wọn bá kó wá látọ̀dọ̀ àwọn òyìnbó yẹn ó nídìí àyẹ̀wò ó nídìí kẹjọ àìmọye súwìtì lòyìnbó máa ń kó wá sí àwọn àlùmí ẹ pé wíìtì ń bẹnu ẹ̀ bóyá èèyàn sì ẹ̀ sì rà dánwò yẹn rí swiiti ní sẹ́ẹ̀ máa la wọ́n tún lè segi sí i tó bá la dáàrin ọba wíṣíkì mbẹ́ àwọn swiiti pọ̀ bẹ́ẹ̀ wọ́n kó wa láti ìlú òyìnbó àwọn olùmọ̀ọ́ máa fi ń ṣe àpèjúwe yìí pé kò sí nǹkan tó dùn tó òyìnbó kó wa tí ò ní kíkorò nínú kò sí torí ẹ ìwọ tí wọ́n kó wa fún kó o lò ìwọ lọ gbọ́dọ̀ fi làákà ìlò má tàn ara rẹ jẹ ẹ kíyèsára. torí ẹ̀ òyìnbó kan wọn á sọ pé ẹ lè protest ẹ lè ṣe kínní ẹ rà burú tí ọmọ bí ẹnìkan wá wá nàbì tí wàá sallallahu alaihi wasallam ó lérò kó ń bá nàbì jẹ yamuyamu ò kàkà tó lè ṣe fókè gan náà lọ́ra wa kéé dìgbò lòkè torí pé tókè bá tókè gan kan dìgbò lòkè kọ́sọ̀ sí i kò sí nǹkan kan tó yẹ ṣe fáwọn àbí ìtura sallallahu alaihi wasallam lóòótọ́ àbínú àtàrà àsọlọ́rọ̀ kìlọ̀ ìyàwó lọ́yẹ̀ kí wọ́n mùsùlùmí kọ́kọ́ sí àwọn tó bá ń sọ rọ́bìṣì báyìí bọ́ yóò ti gbàgbé pọ́tà wa ni wọ́n àràn létí pọ́tà wa ni wọ́n lọ́tí ṣùkú ẹ̀ boycott gbogbo nǹkan bá ń tà gbogbo nǹkan bá ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mùsùlùmí ò lè máa ṣe búrẹ́dì kí kèfèrí ó máa ṣe búrẹ́dì kọ́jà pé ti kèfèrí ni ó wù ọ̀jẹ̀ jù mo rò pé yé wa tó bá yẹ pé tọ́ ìwádìí ti fi hàn pé ti ó sì one two hundred ń fifty naira a sì fúláwà tó làwọn náà ti fi ń torí wọn mú ànábì láàrin nǹkan méjì pé èyí tí ó dínwó jù tó sì rọrùn jù lànàbì máa mú. yé torí délé ọ̀tá wa làwọn òyìnbó yẹn o ọ̀tá wa ni wọn ẹni tó ń lọ ìlú òyìnbó ọgbọ́dọ̀ ní ìfura gidigidi mọ́tàrà rẹ̀ dànù má lérò pé àárín àwọn ọ̀rẹ́ lọ wà tó bá lọ sọ láti fún wọn jù wá láwọn padà gbàgbé Islam ò ní ṣe tó nítorí pé àwọn á máa try láti sọ ìkẹfẹ́ rí ni ẹ̀yin náà ó sì rí ní tẹ́ láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn máa ń lọ sí Europe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá padà dé wọ́n máa ń kó fà ọ̀hún yẹn wọ́n yí padà náà ni tẹ́lẹ̀ yìí náà ni ìyànjú tí àwọn lárúbáwá náà ń gbà ní kọ́lọ̀ wọn kó fún wọn sí wọ́n ní ibi kan tó máa ń pè ní maktabul jaliyat especially ní Saudi yẹn nígbà èèyàn púpọ̀ ní wá sí Saudi yẹn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe mùsùlùmí so mọ́tẹ́bùl jàlíyàt yẹn máa ń gbìyànjú láti introduce islam sáwọn èèyàn adúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń gba islam kódà ọ̀kan níkọ̀pẹ́ kò dènà bí òkè tukú bí tukú di kan ní òyìnbó àbíyíbò ọmọ nàìjíríà ń bì lọ́lọ́ ṣiṣẹ́ medical doctor ní Mecca province ó sì gba islam. walhamdulillah sọ̀rọ̀ kẹ́lẹ́ apèpèpè awéwéwé ó lè má gbà nítorí ìkórìíra ẹ̀rí pé lọ́dọ̀ àwọn ibo ń bì àtàwọn south south àtàwọn kanu yorùbá náà wọ́n lẹ́sìn haúsá ní islam ẹ̀yìn ọ̀gbọ́rí wọ́n lẹ́sìn haúsá ní this haúsá people this haúsá people if you come and join islam you become a follower of haúsá people haúsá people ta ni ọlọ́pàá haúsá náà là nàbì sọgbìgbọ tó bá rìn ó rí pọ làjú islam ti gbogbo èèyàn ni tó nàìjíríà haúsá pọ̀ nínú ẹni tí ń sin islam kò túmọ̀ sí pé pé ẹ̀sìn haúsá ni ẹni kèfèrí tó kùnú haúsá tó ti gba islam wọ́n máa ń pè wọ́n ní màgòzáwa màgòzáwa àwọn tí èsì mùsùlùmí tẹ́kọ̀ọ́ lè jẹ́ ṣọ́ọ̀ṣì wọn ṣe ó lè já bọ́gì bọ̀ pẹ̀ ni wọ́n táwọn náà ń struggle lórí bí wọ́n ṣe di mùsùlùmí dòní most especially ó dórí gọ́vnọ̀ Kano state ó ń gbìyànjú personally láti rí pé àwọn magoláwa tó kù tí ò tí ì gba Islam láàrin wọn di mùsùlùmí so bẹ́ẹ̀ náà ni láwọn state mi so eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn Islam yìí ṣe tẹ̀yà kan kódà kìí ṣẹ̀sìn lárúbáwá sẹ́mi kó pin rẹ̀ nu islam yìí ṣẹ̀sìn lárúbáwá ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn àfi sí gbogbo àwọn èèyàn lápapọ̀ kó jẹ́ olùfúnni ní ròdùnú fáwọn àgbàgbọ́ òdodo olùkìlọ̀ fúnni lórí àwọn kékeré torí délé kí ló gbé wa lọ sí ìdìbò gbélé yìí ó náà ni muharibu àwọn tí ń jà wá lò mọ ọ̀tá rẹ lọ́tà mọ ọ̀tá rẹ lọ́tà ẹ̀yin wo ìbòrí táwọn obìnrin máa fi borí yẹn tó bá jẹ́ pé bòrí jáńpé tó yẹ pé díẹ̀ ló fi ju èkísà léwọ́ lọ ni lóbìnrin bá fi sórí ní Amẹ́ríkà I mean USA àbí Europe any country ẹ̀rí bó ṣe máa describe obìnrin ẹ̀rí bó ṣe máa inferiorize rẹ̀ nítorí pé àwọn ń fẹ́kọ́ pàṣẹ tó ti bó ti kéré tó tọ́kílẹ̀sì ẹni tí wọ́n ń lo ìjà sùúrù ẹ̀ ló ti jẹ́ pé alihamudulilayi bẹ́ẹ̀ ṣe kórìíra ìsìláàmù tó yẹn iná la sì ráwọn ẹni tó yẹ pé àwọn náà lè koko wọn dúró déédéé lórí imáni wọn wọn ò jẹ́ kí mímì kan mi àwọn. so alhamdulillah àwọn muharibun àpèjúwe kan wá ń pa wọn bì. àmọ́ wọn lọ́tà ọ̀rẹ́ la pè wọn wọn wá bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam à ń pè wọn ní Uraniyun Uraniyun wọn wá bá nàbì wọn ní ibà ń ṣe àwọn nínú nǹkan tí al tó sì fi gbajúmọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé ibà pọ̀ bá sallallahu alayhi wa sallam. ó ti ṣe bẹ́ẹ̀ lọ́n kó kókó mbẹ́ ọlọ́run sì lọ kó dà sí jọ́fà jọ́fà yẹn ló ti ká máa gbé miqat nínú miqat wa tá a bá fẹ́ gbé ihram fún hajj tàbí umrah wàlákin nígbà tó lọ́n wá da ìbà yẹn sí jọ́fà ìlú fọ́nká ìlú dahoro ẹnìkan lè gbé bẹ́ẹ̀ mọ́ torí rẹ ni ìlú kan wà ń bẹ nítòsí rẹ wọ́n ń pè ní rọ́ọ̀bẹ́gù rọ́ọ̀dùgbì yẹn làwọn èèyàn ti wá ń lọ gbé ìfọwọ́n mi sí. tó síbẹ̀síbẹ̀ àwọn àárẹ̀ oríṣiríṣi tún wà tí máa ń ṣèyàn ní Madina wọ́n á ní gbàtà tí wá Madina ibà dàbọ̀ àwọn anabi asọlọlọ alùsọlọ wa ni kó mú ọ lọ sí ẹ̀yìn ìlú níbi tí ìbẹlò sọdakọ wà àwọn ràkúnmí táwọn èèyàn tí wọ́n san ní zakat anabi ọ̀fẹ́ fúnra rẹ̀ o torúkọ anabi gba zakat fúnra rẹ̀ kìí jẹ zakat kìí jẹ sàrà so àmọ́ ní kí wọ́n máa dà wọ́n lẹ́yìn ìlú torí pé tí ẹ bá ti yọ zakat tẹ kó fúnjọba ìjọba ni ó wàá pín zakat ń fáwọn tọ́lẹ́tọ̀ fi tọ́lọ̀ ti sọ fún wa ṣùgbọ́n ẹranko ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹranko ò sí tìmálé títí dọjọ́ pínpín nígbà tí èsè mílíkì inú agolo ó ń bùkátà kí wọ́n máa dádẹ̀ kọ́ bàá kú anábì wa ni kí wọ́n mú àwọn èèyàn yẹn lọ sẹ́yìn ìlú lọ́dọ̀ àwọn ẹni tí ń da ràkúnmí tí wọ́n mú wá zàkà sí kí wọ́n lọ gba ìtọ̀ àwọn ràkúnmí yẹn fún wọn mu pẹ̀lú ògùn ọlọ́run tí ń ṣe wọn yóò kó mbẹ́ àlọ́ rẹ̀ la pè wọn àmọ́ wọn lọ́tà ìgbà tí àwọn èèyàn yìí kàn gba ìtọ̀ ràkúnmí fún wọn sẹ́mi pé ń fàkíyèsí ẹ sì mú un tẹ́ fẹ́ fi gbà tán tí tòsí àkúnmí bá ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ ẹ gbé síbẹ̀ wọ́n fún wọn ń tọ̀ mọ́ gbàtà mú tọ̀rọ̀ àkúnmí ọlọ́ọ̀ni kọ́ bá wọn láàmú oníkàlùkù wọn gbádùn ẹni tí ń ṣe wọn tí wọ́n fi mú wọn lọ bí tí àwọn ràkúnmí yìí wà ó fi wọn lẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n bá ra gbogbo àwọn darandaran tí ń bẹ́ǹdì ràkúnmí wọn bá ra wọn mú ọ̀rẹ́ la pè wọn àsọ̀tà ni wọn wọn wá mú èso wọn kàn mọ́ wọn lẹ́yìn jùlọ wọn ṣe bẹ́ẹ̀ wọn wá dojú wọn kò rùn wọn fi ṣekú pa wọn ikú oró ìgbà tó yẹ pé ibi tí wọ́n á mú wọn lọ bára fún mi ò dìnnà síbi tá ànábì sallallahu alaihi wasallam wà nínú gbòòrò ìròyìn tètè kan ànábì sallallahu alaihi wasallam ń pè tọ́sẹ̀lẹ̀ ni. tọ́ ìdájọ́ wo ànábì wà dá hakama bí qat'i aydihim ọ̀pálásẹ̀ pé kò gbé ọwọ́ wọn. síbọ̀ wọ́n ni wọ́n fi rá wọn ọwọ́ náà wọ́n fi kan ìsúnmọ́ wọn lójú ó ní kí wọ́n gé ọwọ́ wọn wa arjulihim kí wọ́n sì gé àwọn ẹsẹ̀ wọn ẹsẹ̀ ẹsẹ̀ wọn fi rìn lọ mú wọn kò gé ẹ sábà gbé tó torí kí á lẹ́sẹ̀ ọwọ́ ilẹ̀sẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kálukú lẹ̀ ń gbọ́ wa samli a'yunihim ó sì ní kí wọ́n kàn wọ́n léṣo lẹ́yìn jù nítorí bí èèyàn bá ṣe pààyàn ni wọ́n pa àwọn náà islam ẹ̀ ṣeré lásán kọ́ ni káfíìrì sọ pé let there be sharia in Nigeria ṣé máa pààyàn kan bẹ́ẹ̀ lójú rẹ àbá tó o bá fẹ́ dáràn ó tún pàkíyèsí ara ẹ pé ṣé orí yìí sì ń charge so arábìnrin kan kan ẹyin ju wọn léṣo kàmá sẹ́mìlò ayélujára gẹ́gẹ́ báwọn náà ti ṣe kan àwọn èso mẹ́yin ju àwọn darandaran tọ́ wọ́tẹ́rọ̀kẹ́hùn hẹ́tẹ́ mẹ́tò júwàn wà àkọ́ṣà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà wọn fi wọ́n sílẹ̀ títí tí wọ́n fi kú lẹ́ni tẹ́ di paku tó ń gbẹ paku. tọ́mọ tẹ̀dé inú sudan gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń san àwọn èèyàn lásán wọn náà torí ẹ̀ kama fa'alu bir-ru'ah báwọn náà ṣe ṣe fáwọn darandaran lẹ́yìn tán kan èso mọ́ wọn lẹ́yìn jú wọ́n gbóúnjẹ àtomi jìnnà sí wọn ebi òǹgbẹ lọ́wọ́ apá wọn. ẹ wo ìrora tí wọ́n máa ké nípa ẹyin jú ẹni wọ́n á ebi ẹ wò òǹgbẹ. tẹ́lẹ̀ ìdẹ́ ìdájọ́ tá a nàbì sallallahu alaihi wasallam tó dá nípa wọn. so eléyìí yóò mú kálukú mọ̀ islam máa ń lo òfin ṣẹ̀ríyà ẹ̀mí kan ò ní lọ́nlọ́pọ̀ kẹ́ni tó pa kọ́ wa jẹ́ pé yọ lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò láì jẹ́ pọ́wọ́ bà wọ́n sì fi jófin kí ni sì ni jófin tó wà ń bẹ̀ ojú gbogbo àgbáńlá yín ní òtù jìyà tí yọ jẹ́ ìhánilétí sẹ́ni sínú rẹ̀ náà máa ń kọ́ ń kọ́ púpọ̀ pé wọn náà lè ṣerú ẹ̀ ṣé ó lè mú jẹ ó lè mú jẹ dédé máa ń lo òfin Ọlọ́run ara nǹkan tẹ́yìn náà ó rí ni pé ààbò pọ̀ níbi tẹ́ ń ti ṣòfin orílẹ̀-èdè tẹ́ máa ti ń lo òfin Ọlọ́run ààbò ọ̀pọ̀ ńbẹ torílẹ̀-èdè bá tún tóbi ju bó ti ṣe wà lọ lẹ́ẹ̀mẹ́wàá kò síbi tó dára tẹ́ sápamọ́ sí òmùnà nírọ̀rùn torí de eléyìí ìsinmi gan wà fáwọn ọlọ́pàá tí ọba yẹn mú wọn wọn ò ní ti wàhálà lọ́sùn nítorí pé ẹnìkan ò sí tí ó máa gbọ́dàràn pamọ́ oníkálukú ṣetán láti tú àṣírí ọ̀daràn níbikíbi tí ẹ bá ti rí so eléyìí jẹ́ ìdájọ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ọ̀tá wa tọ́tà bá ti kú pa ẹnìkan nínú wa ọ̀nà tó gbà tó kú pa làwọn náà gbà pa ọ́ tó ẹ̀mí kan jù ẹ̀mí lọ tó kọ́ lọ sọ ara rẹ̀ tó máa ń bínú ẹnìkan àbí wà á ti ẹjọ́ níjà ẹsẹ̀ kíkọ́ máa wọ́nà láti ṣe léṣe o tọ́lá yìí náà lẹ́ni bá ń jà gbèsè ká kú kàn tọ́ba lọ ṣe kú pààyàn láti pé wọ́n padà pa wá náà ni o ọ̀pọ̀lọpọ̀ máa wò pé ibi tó ń ti ṣe ẹnìkan ọ̀rọ̀ kò síbi tí èèyàn lè ti lè dáràn láyé tẹ́nìkan ò ní rí torí béèyàn ọba rí ọ ọlọ́run rí ọ eléyìí ló fà á táàbò tó péye fi máa ń bẹ láwùjọ àwọn mùsùlùmí torí kò sí bá a ṣe lè dáràn táwa rí nǹkan bora nígbà tá à ń dáràn tí ó fi jẹ́ kó ju ọlọ́run bò tó wà kò sí lábẹ́ báwọn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ ẹ jẹ́ ká rántí ike kò sí bá a ṣe lè ṣe ká lè jàdà bọ́ mọ́lọ́wọ́n ba lọ́wọ́ ìwọ̀n ìdájọ́ tí ànábì sallallahu alaihi wasallam tún dá láàrin ẹni tó pààyàn àti ìyẹn ẹni tí wọ́n pa ó wá nu Sahih Muslim látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ike ẹnìkan dẹ́sùn ẹlòmíì pọ́pa ọmọ ẹ̀yọ́ ọdẹ́sùn rẹ̀ fanabi sallallahu alaihi wasallam gbàtọ́ fẹ̀sùn yẹn kan wọ́n pe ẹni tí wọ́n lọ pààyàn nítorí lábẹ́ òfin ọlọ́run wọ́n ní wọ́n pé kò wúlò tí wọ́n bá fẹ̀sùn kàn yẹn ẹ wọ ẹni tí wọ́n fẹ̀sùn kàn yẹn kan ẹ má ti sọ́lé o ẹ wọ àwọn lọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí nítorí ẹ má tara wàhálà kan kẹẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sílẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn wàhálà kan tẹ́yìn bá ti ń fẹnu wa rọ́ọ̀fù tẹ́ ẹ̀ wádìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wàhálà lẹ̀ ó sì ṣe pẹ́ẹ́dẹ́gbẹ́ tí wọ́n ló ṣe wọ́n ṣe nígbà míì ó sì ṣe kọ́mọ̀sì nígbà tí wọ́n fẹ́ bọ̀ jẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ bàjẹ́ ẹ̀mọ́yé nǹkan tó ṣe tí wọ́n ló ṣe tọ́daràn tí ń sìn sọ pé òṣèlú tó máa fẹ́ wà láìsẹ̀ láì fáwọn ẹni tí ń tẹ́tí gbọ́ kún lè rò pé òótọ́ ni sọ torí ẹ sẹ́nìkan máa fi lè gbọ́rọ̀ wá báyìí ẹsẹ̀ wádìí yá iyọ̀ alladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹsẹ̀ wádìí torí òfin ọlọ́run dá lórí pé adájọ́ pàápàá ju adájọ́ ẹnìkan bá fẹ́ sùn kan nìkan níwájú ẹ ẹ gbọ́dọ̀ pé ẹ mú ẹ dé ẹ ti mẹ́lẹ́ ẹ lọ bẹ́ lórí ẹ gbọ́ bí ẹ náà wọ́n bá bi léèrè ó sì jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni òun pa ọmọ ìyá rẹ̀ ìmánì àbùkátà ká máa tanra wa jẹ nítorí ọmọ pé ó ṣe ó lò ṣe ta ló tójú rẹ̀ tó ń parọ́ mọ́ wọ́n fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìkan rò ń gbà wọn àbí wọn ò rọ̀ ó sì mọ̀ pọ̀ nǹkan àbí ọlẹ́rìí títa ló pè wá jẹ́rìí nígbà tó fẹ́ pa nítawà ń bí ọlẹ́rìí ní tó pa àbọ̀ pa torí pé ìgbà tí ìwọ ọba ti gbà ipò sin tí wọ́n sin tí wọ́n lò sin so ìwọ tó fẹ̀sùn kàn ìwọ lọ́wọ́ amẹ́rìí wa ìwọ tó fẹ̀sùn kàn ìwọ wà gbúra pé rọ̀ ni ẹ̀rí èké ló mú wa. البينة على المدعي واليمين على من أنكر ẹni tó bá fẹ́ sùn kàn yín wọ́n lọ lọ wẹ́rì wá. yé ti pé ẹgbẹ́ kọ́fọ́ lọ́n búra pọ́ùn ṣe bẹ́ẹ̀ ìwọ kọ́ lọ́ kọ́ adájọ́ ìwọ sọ pé ṣe báyìí ẹ̀rí tí mo sì ní nì yé ti wa sọ pé ẹgbẹ́ kọ́fọ́ lọ́n búra ẹgbẹ́ kò ní dáa fóun tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó gbogbo eléyìí àìtètè pò lè tó lè ọmọ àti olóko ìwọ sọ pé mo fẹ̀sùn báyìí kàn ẹ̀rí mi sì ni tọ òun náà sọ wá fẹ̀sùn kàn nínú kọ gbà kó tiẹ̀ tó mẹ́rìí wá àbí kọ gbà lẹ́yìn ìgbà tó mẹ́rìí wá àbí kò sí mẹ́rìí wá kó lòun ọgbà bá náà wọn wá sọ pé kọfọlọ́n búra ìpè rọ́ọ̀lọ́ pamọ́ tọ́ba tí wàá fọlọ́ ń búra ìpè rọ́ọ̀lọ́ ń pamọ́ nínú kí wọn náà gbà pé bẹ́ẹ̀ ni rọ́ọ̀lọ́ pamọ́ kọ́rọ̀ tán bá wọn àbí kí wọn má gbà kọ́rọ̀ tẹ̀síwájú tọ́ arákùnrin yìí kọ̀ bàtìkò jẹ́ ọgbà pọ̀ ń pààyàn ẹ̀sìn mọ̀pẹ́sẹ̀ ńlá ni pé èèyàn pààyàn anábì wa sọ fún pé dùwù nẹ́tọ̀tọ̀ àhìbà máa mú lọ ẹni tó pọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ máa mú lọ ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل ẹnikẹ́ni كان wọ́n bá fi lè pa nípa àbòsí a ti fún èèyàn rẹ tó fẹ́ béèrè ẹ̀tọ́ rẹ kan lẹ́yìn ikú rẹ hàn a ti fún lágbára agbára náà ló gbé wá tó fi wá fẹ̀sùn rẹ̀ tó fi fẹ̀sùn kàn agbára náà ló mú wá tó fi tọrọ pé kí wọ́n bò ń pa agbára tọ́lọ̀ ń fún lòun ni ló fi láǹfààní kánàbí ọ̀sọ́ pé ẹni tó pọ̀ ọmọ ìyá rẹ̀ ni ìyẹn ni pé ẹ lọ pa nígbà tọkùnrin yìí pààyàn dà anábì wa sọ pé ẹn qatalahu fa huwa mithlu tí ìwé ìyẹn ni tí wọ́n ti kọ́kọ́ pa tó o bá fi lè pẹni tọ́pẹ̀yàn rẹ̀ a jẹ́ pé wọ àtòhun ẹ̀ ti dọ́dọ̀ kí lèmi ṣe èmi pa ẹni tó pè yàn mí ni táwa jọjọ gba ń pa pé àwa méjèèjì la pààyàn kò yé mi o àbí àjọjọ gba ń pa pé ẹni tí kò yẹ kó o pa lọ padà pa torí pé òun náà máa mọ̀ pé yàn rẹ̀ ẹni tó wọ́n fẹ́ pa lọ́padà pa ẹni tí ò yẹ kí wọ́n pa ni wọ́n náà pa èwo nù méjèèjì ọkùnrin yìí wá gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní ẹ̀ǹ qatalahu fa huwa mithluhu tó bá fi lè pa ìwé yẹn ni tí wọ́n pa ọ́n tó bá fi lè pa ẹni tó pè yàn rẹ ìwà àti ẹ̀sìn dọ́gba àti rọrọ̀ báyìí bá ta fi hàn létí èèyàn padà wọn ànábì kò yé mi o ó wá ní ìnáma àkọsíwò bí amúrí àwọn anábì kò yé mi ẹni kí n máa mú lọ ìsàdédé mú lọ iná rẹ pa láti máa mú lọ kìí ṣe pé mú lọ kọ́ lọ́mọ bá gbálẹ̀ lé wa á pa mi ìbẹ́ iná rẹ ni máa mú lọ ẹ̀yin náà lẹ́tọ́ ní kí mo bá lè pa mo ti di irú rẹ̀ ó túmọ̀ sí pé láyé ànábì sọ̀rọ̀ bá a lè ṣẹlẹ̀ wọ́n máa fẹni tí ọlẹ́tọ̀ọ́ sí kíjọba ó fìyà jẹ wọ́n máa fi lé ẹni tó jẹ́ pé èèyàn rẹ̀ lòun kọ́kọ́ ṣàìdá sí wọ́n máa ti lé wọn lọ́wọ́ pé ẹni táwọn ọba ṣe gẹ́gẹ́ bí ìjọ pa ẹni tí ò yẹ kó pa ni wọn náà pa ọ wàá dàbí òun náà tó yẹ pé kò fẹ́ pa ọkàn padà já sí pípa ni gbogbo méjèèjì làwọn olùmọ̀ sọ ẹja dúró ń bẹ lónìí ilé ìtumọ̀ ti pé tá a bá wo àwọn àdájọ́ tá à ń pé anábì sallallahu alaihi gẹ́gẹ́ bí alimami Ibn Qayyim bó ti ṣe mọ alifẹsẹ a rí i pé ìdájọ́ tọlọ ìdájọ́ tànàbì sallallahu alaihi wasallam kò sí bàtẹlẹ ti wé ìdájọ́ àwọn èèyàn tó ju wọn dúdú tí wọn fòfin ojú dúdú sí ìdájọ́ ìdájọ́ tọlọ ìdájọ́ tànàbì sallallahu alaihi wasallam ó ní ìdọ́gba gbogbo òsèdọgba tẹ bá wò tá a sọ kẹ́yìn dáadáa. èèyàn ti jẹ̀bi ikú anábì fi lé ẹni tí ọlọ́pàá lọ́wọ́ anábì tí wọ́n sọrọ sọ̀rọ̀ hàn pé tó bá lè forí jìn yọ̀ dà kìí ṣe pé káwọn máa dá wọn sí kẹlẹ́sì ọmọ àlọ́ láì jìyà ṣùgbọ́n anábì ń kọ́ wa pé tó ti pé wọ́n ṣe kó pé wa ó burú púpọ̀ púpọ̀ púpọ̀ àmọ́ tẹ́ bá lè fọ tẹ́ ẹ̀ ṣàforíjì tẹ́ ẹ̀ ṣàmójúkúrò ó ló lóore ju kẹgbẹ́ sàn lọ. nítorí pé látàrí pé ẹ ṣe sùúrù yẹn ọlọ́run san yín lẹ́sàn-án ńlá eléyìí tẹ́ ẹ̀ lérò kọ́lọ̀ lẹ́dàá wa kó tún wa sí kọ́ràn wa lọ́wọ́ láti máa ṣe dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk so à ń fa yìí fi létí kan. akéde pé tá a bá rí àwọn obìnrin tí wọn ò tí ì máa lo jìlbáàbù láyé wọn tí wọ́n sì fẹ́ máa lò tí wọ́n fẹ́ kọ́ ẹ pé ta lákọ̀ọ́kọ́ èyí tí wọ́n kọ́ máa wọ̀ láyé wọn tó ó wá látara ètò tá a gbé kalẹ̀ yìí a ní kí wọ́n fìlè forms nígbà tí màá náà ni pé púpọ̀ nínú wọn fìlè forms àwọn ẹni tí wọ́n sì jọ wọ́n jọ wọ́n rí àwọn kan pé wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n á parọ́ wọ́n sì rí àwọn ẹni tí ń parọ́ tó ẹ wọ́n ti ní jilbab wọ́n ti ní hijab àmọ́ wọ́n wá sọ kún aṣọ so àwọn eléyìí wọ́n disqualify wọn so ṣùgbọ́n ọlọ́run bó bá ṣe fẹ́ kí nǹkan orí ni máa rí látìgbà yẹn àwọn tí wọ́n screen wọn fọ́ọ̀mù yẹn wà lọ́wọ́ wọn nítorí nígbà aláfẹ́sẹ̀ yẹn àti ìrọ́nà rẹ̀ ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n ẹrú ọlọ́nkan láti lókèrè tó ẹ pé ọmọ nàìjíríà ni ọlọ́fíṣẹ́ nílùú lárúbáwá kan ó gbọ́nú ọ̀kanú program tá a ṣe alhamdulilayi ó sì ti pálásẹ̀ wọ́n ti ra àwọn material tí wọ́n fi rán hijab yẹn nìyí so gbogbo ẹni tí fọ́ọ̀mù bá wà lọ́wọ́ rẹ̀ fáwọn tẹ̀ ti screen ẹ̀kọ́ wa so so that ẹni tẹ́ ló qualify yẹn á fi fi ránṣẹ́ sọ́dọ̀ ẹni tí ọba rán jèlúbàbù yẹn àǹfààní sì wà fún láàrin jìlbáàbù oríṣi mẹ́ta tí wọ́n kó aṣọ rẹ̀ wá kó mú kọ́lọ̀ tó bá wù.